بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من شيطان لا يستمعون إلى الملك الأعلى ويغلقون من كل جانب بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 السلام عليكم ورحمة الله وبركاته بدي شاء الله سبحانه وتعالى إكوارو يي يوسع البركة يوني البركة كل فيها البركة أبي الله كيدو نيجي البركة كوكول البركة نيوالو ọjọ́ jẹ́ ń gbé lé kí nùrọ̀ bó tó ìwò ní tí àkókò àlàtó الله كام وفوجها جنة الفردوس ويجو من قطو ما يومنا أمدبا وسورة هنا بكاي سورة ياسين كوجي أمدبا وسورة يكي أكو كلا سورة الصافات سورة يكي أكو كلا أوبا إتوبا إتوبا سورة كده سورة مكية ولا مجيء وما يكذبهم فقم مئة واثنتان وثمانون آية آية دليكا يوم يومي آه، موضوعها الرئيسي أمام آية كذلك كان في سورة يقول بيان أن عباد أن عباد الله أن عباد الله في الأرض ya dado ŋu a kama do yɔ do ya ne ama do yɔ ama do yɔ bi yɔ mɛmɛ do ya ne ama do yɔ bi yɔ mɛmɛ le ya do ya ne lɛ ye ama daba ma wo fi do ya le fi sama eye fi zinati wa dar el fasadi ama wo fi do ya le màdó yálẹ asokɔlɔ àtúmàtì yára wọn yálẹ amewo kpanɔgɛ alɔ yálẹ ɔbɛlɛ ŋama wò lɛ ŋmana shoot abebi ato kpanɔgɛ wọn yálẹ amebili amalidzɔnu ìbéèrè atukpanu yìí wọ́n yálẹ̀ àwa shoot ma yìí wọ́n yálẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn wọ́n ti jaga yìí ti wọ́n yálẹ̀. e oyé o ọjọ́ wọn tánà nọ́tẹ́ palagada ọgẹ́lẹ̀ nígẹ̀ abala ìwọ̀nà mi máa lẹ́mí ọjọ́ kójó yé ẹni àmà ti jága màmá wọn ti wọn yé ẹni ìgbè kàmà ti jága wọn yé ẹni ka kàwọ̀ ti jága jọ yálẹ̀ yìí ọgọ́ kàwọ̀ sùtàmì bìlí ìfàmà jẹnu bíbí yi yálẹ̀ yìí mi ni ni ogolo ma shutu ami kafiri aneyi ogolo ma shutu amene berna aneyi ya ke shutu mamadi ak-47 ada kuma double barrel ada ka palo olatun apalo kola loe mai unjuna ya wola amene pamuya ne Jẹ́wọ́ apá àlàlẹ́ta agwọka wudo yẹlẹbi ashut ama ama yanu bibi ọgbẹlẹ ọgbọ bidi ẹbi ẹbi ẹnẹ màmá gbọm asi bidi abigba abẹ ka gọjigọji tí ó ŋà gbọm ọgbẹlẹ ẹni kìtsabapa ẹnẹ òkpanu ìkpali abapa yẹ ẹbi ẹbi ẹnẹ tí asu kpanu ọyọ wọn asami máa níbi túmọ̀ la ọbẹ yìí kiriki alẹ́ bí nàlẹ́. يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم أبيك على دين يلول ما سكوا ولا بدنك وما لولان إقلال ما تبomb نيشي أولا ما كافر دوك ينعبني أولا ما تبomb نيشي ngba mẹ́nà panu àmì ìpalẹ̀ màyé àbí ni atùpanù ọgbẹ́ làmí má lẹ̀mí là bọ̀ ablat ma ọya ní mẹ́gẹ́dẹ́ báyìí ògbò bídí àbíbí máa máa gbọ́n ọgbẹ́ làmí má lẹ̀mí lẹ̀wọ̀n ọjọ́ tí a máa jọ yá ni nga ma ti jágájọ yá ni ma dóná ń bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ náà wáyìí àwọn àwọn àwọn ti kẹ́ mú àbí tí òbí gidẹ́ yẹn mọ̀nà àwọn èyí ká dẹ́ mú àbí tí òbí kẹ́dùmá ti jágá ọjà ni igbo kama de mamuda gaba wole elatala du atukpanu du mɔni kita ba ɔmɔ kɛ ɔbɛlɛ bo bidi a bidi a du kɔmu na bidi a dadi ni kedzo ayo yi do ɔmɔ yuma dadi ni ɔbɛlɛ ma dɛ todaba lɛ ɔsɛnɛ sura kele yi ɔmɔdzɔ mi tami tami ɔmɔ. amalaku bi o yani lele tami mala mi bi o yani lele odede male na la shani shani sura kidai ani debo ku olo ibada makumati kiro yu yani ni والصفات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا بارك الله فيك يجد يتقلوا ما تقلوا كاكرو يجو نجو مكوكلوا ما لو يجو يادو جابو نيري والصفات صفا ojú ń wọ bọ̀gọ́ pé sọ́wọ́ a máa ti sọ́wọ́ sọ́wọ́ gbógi o emo yo yani mi book ya ji to ale bodo yo mamodo yana direge e o yale ana min malaiku wa minna raki'un wa minna safuna e o no be ya ji to jabal ko yo kan ma kama ci pare e o yale pare da mala kwa mo ya agbanyanya wo ya nete vi le anya kakpa kpo gbogbo yɔ mami le kako kɔyɔ anya sosori amu ne mama ne kako mama ne yɔ mu ne doa wàjà arọ̀bùkà. wàjà arọ̀bùkà wọlé mẹ́lẹ́ kò tó fáwọn ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ kọjú anya sosori ọjà ne yìí bá wàjà arọ̀bùkà òdu ẹ kẹmkẹm yani ya ko yale wani amma ta ga muda walai wai malaku soffan soffa an malaku mata ci sohu ta gogo ma tinihi na da fit yayawa amin soja amin navy amin airport amin land army mata parade joy iya menkɔjɔ ka yi ole ta fi mɔnu mbebi nɔ taga da ma gbɔ taga da ɔjɔ mo adu kɔsɛ kɔmɔ ŋa ma kɔ mɔ ɛni egi dɛ ibɛ yi mo nu ani ami sɔdza ma jɛ ma paris ka yi ɛŋi yaga ami uniform yi titɔ lɔ ka ojú dzi left right, left right, forward, left, left right, left right, and right. Ìkéde bẹ́ẹ̀ tọ president tàbí ìwé yóò pakó àmọ́ yóò yẹ̀yẹ̀ kó kàbí sọ́jà yá má sábàjọ́ yìí. Má fọwọ́ má tún má mẹ́ni and right. Ejú mà ti yọ ọ́ kọ́ jẹjẹ gbọ́ka mọ́ náà yíyọ left right left right left right left right about turn. eyes left. sọ wí ìwé ọmọ nàìjíríà màmá ẹ̀hún ní yóò yóò dɔmɔ ka malayiku an k'o sɔfɔ ŋo ŋɔ kɛnɛ lɛ yɛ mi malayiku yɛli tabali wa ne muso ma saa ka malayiku ma malayiku dɔ ma ti o yɛ a b'a yɔ ye ìnagba ma wá ti o yɛ nɛ ɛgbɛ la nɛ yi wá ki dɛ ma o ti o bu yi an ne ki dɛ ma o yi yi an ne ki dɛ ipakpa duku o ko ma o tse o bi tse idisko tse. ẹ̀wọ̀n ìpanu ọba ma ó ta ó yá nẹ̀gìdẹ́ yọkọ òdínní àti ó yá nẹ̀gìdẹ́ màmá nìyí wá ìkàkó ana yi wu gbẹlẹgẹdẹ takọjọgi awalẹ wa aṣọ kọtìlì harubu binuri rọbì ha ana onugbonugbo kìí gbẹlẹgẹdẹ iṣẹ ni fáànẹ kó àyàn àfi ọjọ kàtà ẹ àfi tọfà vilevile letevo hadith sunanu nasai annabi wa muhammadun sallallahu alaihi wa alihi wa sallama ile sowo kamuna ti sowo wo kun kama yok ma ya sowo tàbí ali sowo kìtẹ ìsàgbéda ẹni ìjọ mọ́dájí mú ṣe tó lẹ́ máa nẹ̀bù dání hùn ìṣò ń kéde dágbò gbogbologbo mọ́mọ́ ìwé gbàgbà nínú èyí mọ́mọ́ nẹ̀bù dání hùn òkọ̀wé ò ní ń kéde dágbò ẹni tẹ̀rẹ̀kẹ́ rẹ̀ nínú rẹ̀ nìkọ́ ní yí dẹ́ máa láyì ọgbẹ́lẹ́ sọ mẹ́rin ní banetane hɔn tɛ anabi ali sɔhu kisɛ kɔdɛ kɔda anabi meyuri da bi mɔdɔ ɔdago anabi kɔsɔ meyu paramu ne yéeni maali arɔkum ɛziin ayi lekunaalu mɛtɛmɛtɛ daru ɛdaru kisɔwu tɛ kɔda yɔ ala tɛsifu kama tɛsifu mɛlɛ ikatu ɛnda rɔbihim mɛtɔ gbadabɔ mɛlɛ kɔ tɔ gbadabɔ yɔma yi o yɛlɛ nuu.

tudɔgɛlɛ takɔ wɔmɛ kí yɔ sidikumɛ sɔwulɛ tɔwɔ wɔmɛ mɛ ŋɔsikumɛ tɔdu nyɔnyɔnyɔnyɔnyɔ tudɔgɛlɛ níbi asɔwɔ mamɔ wɔdu dago iye isedegi yɛ mamɔ wɔdu dago ta mamɔ wɔdu dago ŋa níbi ati ni kɔla sɔwu bimakɔ bimadɔwɔ dago esi sɔwu owó imuka imurida no imurida yɛ ala awɔ akpɛru ní sanɔwɔ no abẹ́rúlò àníbi àfi sọ ohun ìmúpagede ẹ̀ẹ́dẹ̀ tẹ̀tọ́mọ ẹ̀ẹ́dẹ̀ tẹ̀wọ́gbà ẹ̀ẹ́dẹ̀ ìtẹ́mi ẹ̀ẹ́dẹ̀ ọ̀dàgbọ́ ẹ̀yàn tẹ̀yẹ́mi ẹ̀ẹ́dẹ̀ imudo odu àníbi ìnáyọ àbẹ̀kọ́ odu àníbi àwọn tádọ̀ ọ̀ṣọ́ yìí káàmù nẹ̀ lálẹ̀ kí rí ẹ̀kọ́ yìí kẹ́mẹ̀jẹ̀ dé mẹ́ẹ̀ẹ́bẹ̀ fi dé tan ìtòtọ́bọ̀ bá dọ́ sórí káàmù nàálẹ̀ àbíṣẹ́ òkè islam tí ní yọba ibi sayyiduna umar sayyiduna umar rọ́bì aláwọ̀ ẹnu àmẹ́mú dúkìjọ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ojí ilé àmì parastatal àmì departmental eh, departmental department yìí dẹ̀ department ọgọ́gẹ́ yìí dẹ̀ ministry ọgẹ́ yìí dẹ̀ ministry ọgẹ́ yìí dẹ̀ ababa kwapayan lupanu tabali di sayyidina umar inzi woyo di bemu omi pami department department parastatia eh ojojojo ye kowa ifi sayyidina umar wala mewa inu idudu tetu da mena upanu mamu madu matu inudu sayyidina morudua ini agini ministre gida sheyi ministry ìyá máa dogo wọn mẹ́nà ọ̀gá dẹ̀ ministry of finance dẹ̀ ministry of agriculture dẹ̀ ministry of land and Survey dẹ̀ ministry ministry ibi sẹ́yìn náà ọmọ rẹ̀ channel ìkéle kọ́ńtìrì mọ́dọ̀ amẹ́ríkà kọ́ńtìrì mọ́dọ̀ sí england kọ́ńtìrì mọ́dọ̀ sí germany kọ́ńtìrì mọ́dọ̀ sí china kọ́ńtìrì mọ́dọ̀ sí india russia amúgbọ́lá dúdú ọmọ ìjẹ́lẹ̀ dání among let do ami parastat alfami ministry toge ile tena morma akocha kwewe kinadurulu amune ele ti higher institution metabi ami head of department ami HOD two matis Christian religious knowledge mati Christian ekuma ni ni maestri saidu na umoroke majenyo wao kakó ọ̀ndà yẹ lẹ́nà mi ni wílẹ̀ pàkó kọjẹ́ alùmọ́ni mínísítírì ojoojúmọ́ yìí yẹ àmì sọ́jà dẹ́yìn àmì sọ́jà yóò mi dẹ́yìn àmì sọ́jà yìí land army dẹ́yìn duk ń gbèsè ní àmọ́rò màkọ́sẹ̀ fún ilẹ̀ kaka káàkiri dúdà yà lọ́la abudu kìí aṣọ làkà àdínì ìsìlámù àmàjà lọ́la mọ́ ọ̀lẹ́gídẹ́yìn. ifi sayyiduna umar le na bo maduma ki hisba ti hizino hisba abi hisba sayyidina umar inaugurate mai o mu yaro koma o ko si ara ma o ko lo gbo gaga ni je o ma se la da mo odu dago se de kan hisba ma ko ti so ho la ifa to yo ti se go ma o toru ene udago umanyo numa yon kimu idago yon abisi yangu kamune nendo nana kimacho kiki dewe hii kwa nende ojele ni ma toru pa kwa ma koi hangi sayidu na umar kakiso hunyo mewu taki hati Allahu Akbar taki hati yon ubilenga papa mdi ene nenachi yeo alkata umba kakɔjɔ di adorejo ŋɔ dabi abia na ɛma ake tu, ayo ɛma dini ake tu, mɛ ma dini kɛlɛ bi akpɛyi kadi mɛ eki bɔbɔ tɛ afi idi yɔnyɔ mɛ kasɔ ilɛma wa mɔ masalasi yi ni, zɔ ɛdani tɔ ɔyɔ kema nɛrɛ jo do wa. iwe àmì hizba ẹnikẹ́ wá dágò bí jàǹjà ńà dọ́gba ní ẹ̀ńà dọ́gba kìdú pẹ̀kú náà wá dágò kẹ́nà ẹlẹ́kọ́ dágò bí àmì hizba mẹ́kẹ́ ọ̀yà tẹ́wọ́gbá tí ò náà gbọ́rẹ̀ ní òbí lẹ́ àfú kẹ̀kẹ́ yá ìrì ọ̀gá yá ìrì òun àtẹ́nẹ́ ìwọ́ màsálásí ìyànnà bí sọ̀rọ̀ bá ìrìn níbi adágò ugbo kene eji agwụyiji ihe ahịrị ire ugbodu ya n'imu dị ya agwụyiji ire ifi anibiya sallallahu alaihi wasallam يعني لو تعلمون ما في الصف ما في النداء والصف الأول إجابة أو أم منافسك مهما إلا داك دي أو ويدوك وإلا داك دي سوي أو باي وادقو anibi ẹni le, màmá rá kú máa ìyà bí ń ṣe máa ìyà bí ń ṣe tági ìyà bí ń wéwé wá ní ẹ̀nà ti pósítà wọn ní ata lọ́nà lọ́nà ata gbọ̀kọ̀ bọ́mù náà lè ìyà bí gidá mẹ́jẹ ní agbá ọwọ́ ẹ̀wọ̀n ẹ̀wúlò òbí èmi ń da tọrọ ọgẹ́lẹ́ tọrọ ọgbá torúkú dé ògbó mẹ́wó tòmí kú dé ògbó jáde tọrọ ìyọgbá lọ́wọ́ ọgbára mú wèrú lẹ́ ṣòkòtì òbí lẹ́ máa yó ọwọ́ mi ó yà kó máa kàn sídà mi. òwe méjì tọ́yé àbí ẹ̀kọ́ akọ́lẹ̀ ṣòkòtì ẹ̀kẹta lẹ́ máa lòmí mọ́ni. àní bí ẹ jẹun mẹ́mi láda pé lọ yọ ó pẹ́ wọ́rọ̀ yọ kí dọ́mọ mú gbógi àtàkpáwé mọ́sálásí àbí sọ̀ọ́ bá wúlé ń máa rá kẹ́

tọ́wọ́ dọ́gba tọ́wọ́ yóò dúdú tọ́wọ́ dọ́gba ìgbé ẹ̀kẹ́jì ìmú bí da kéké bọ́là òbí ànumọ́ ya ya ó ó ọ̀gá yẹ ìrìn sọ̀gá bíbí. yọ yọ yọ yọ ó masalasi yóò parọ́ la ní ẹ̀yìn masalasi àná. atẹ́ni àná abọ́ múnú olóyè ìmúṣẹ̀pẹ́ nígbà tí kò gbọ́ ẹ̀ ńlá yọ ọ́ kúránì kúránì kúránì kúránì kúránì ìkúrọ́ bó yí o kaki kwa mi nago chini chinago pete pete weke mi dakiri ko jani ota ni muli kuruji eh yogele mama me eh dola leo yogele sio taka dabe kitabu rasmi sọ̀rọ̀ ọgbá sọ̀rọ̀ ọgbá ti sọ̀rọ̀ ọkọ̀ náà lọ́bìnrin ọ̀nà ojú ẹ̀ náà wọ́n ti bọ̀ pé ibi tó ń bá ṣe àwọn ẹni máa ń jà ní ìlú. tó mọ́nìjà bàbá rẹ̀ àwọn ẹ̀dẹ̀kẹ̀ káfírí ti ìmọ̀ ti yá lórí ti tọ́ ọ̀pá lórí kì ń dàpọ̀ kẹ̀kẹ́ ìjà ìdí. ọgbọ́n yà wà rè mí rè jẹun ọ̀ma ṣe akọ́ kíílí pàpọ́ ẹ̀ má ṣòkòtò dé ọ̀ma ṣe bàrá ń de ẹjọ́ ẹ̀ adágàtọ̀ bàrá ń de ẹjọ́ ẹ̀. ẹgbẹ̀rún gidi orí tàbí ọgbà níbi náà wọn kó ṣe àwọn ọgbọ́ ẹ̀bùn gbìjọ yìí ẹgbẹ́ surprise ẹ̀rẹ̀ náà yìí lè lùgbẹ́ àdìsí wa yìí. ọjọ́ bí máa nàárẹ̀ jọdọ̀ wọn wọ́n tọ́ fẹ́ẹ̀tì sọ́fà ìsọ̀wọ́ ẹ̀yàn yà máa ti sọ̀wọ́ ìgbésọ̀wọ́ lẹ́rẹ̀ yà máa làgbóyè wọ́n jálẹ̀ ìbí àwọn máa làgbó láwọn ní sọ̀wọ́ ya máa lọ yọkùn máa gbé ọwọ́ lọ ohun mẹ́ta ló yẹ ànàgídẹ́ yìí kí wọ́n tó yé wa ká ṣe kìtìnà lọ rọlé ìlú ìyá méjì máa ti bá dá rọ́nà kàfé ọ̀nà mẹ́ta gbọ́nà mẹ́ta lẹ́dẹ̀ sọ̀wé ọwọ́ ìkùmọ̀ fi yan yan ìyẹn ó wu ìyá dín owu ya dini timun da owu yi gaskiya owu ya ga mace a nan da wuce agbade a ma mi kafiri ma an ya tiba owu ya ti ce yi gaskiya owu ya shukushukun owu ya àmì báṣ èyí òdòdó bí a ní ọ̀pẹ́sà ní káàkiri ìṣọ́wó máa jù tọ́wọ́lẹ́ ilé rádà ní mɛ u bɛ yododo ma an y'a di bakpa mi kaabiri ine withdrawal i ka mɛ ko k'i ka bɔ mɛ fe sami kaabiri alo tɔ o lɛ tɛ rɔ ye yu bitigidi yɛ de yi yɔ wɔ den tɔho ya mala ko yɔ jali yɔ ya mala ko an ka yɔ wo ya ne gbàgbɔ yɔ ya fi jɔjumɛ kpanu jɔ na ìrọ̀bálẹ̀ mẹ́dí ọ̀rọ̀ mẹ́ti sọ fún yọ mẹ́mẹ́lẹ̀ ńrọ̀ yìí yí gbogbo wọn yọ gẹ́bọ̀ kó ń àgbọ̀ ní gidẹ́ ilẹ̀ ọ̀sọ́pẹ́ ti sọpá òbílẹ̀ wọn gẹ̀ fàzẹ́jẹrọ ti zẹjẹrọ fà tẹ́kí àzẹ́jẹrọ ti zẹjẹrọ إيه تفسير رد الأذهان إلى معاني القرآن إيقاظ القضاة شيخ أبو بكر محمود يانف العلماء الذين يجبرون العصاة أو تاكو بلتاكو يونغ بوغي فامي ملايكو فاو نوجو كاتي وزاد راسي أبي مدي فاو ناباتي فاو لاتا فيلي أما فاسراولي aligala ti taki mbiso wiki deki bete maro yeyu fazajirati kaki uka amanuka zajiranuka yusu susuji suka ya ma ma madolik mana galedo ebasi ache yini uka yusu ti zajiran mana ena yol gacha ngukaje betamaroye yuge dugabu emire في تفسير قدودها رد الأذان إلى معاني القرآن فولوم 2 page 587 ماني العلماء الذين يجزرون الأصول أمي لم يكمل الله إليه أبو تابو أتوتم في a lò lọ́wọ́ yáàni fákùbẹ́bọ̀ ijú kọ́ ọ̀bọ̀ yọ ìgbó gọ́ọ̀mẹ̀tì kìdígbàgbé adé mbogi jalo kolo gidu ka gi ade juroma ko de juroma amuno ne gidu ka gi ade juroma ko de juroma ta ku be ki sami male mi kiriki kidia ma rafa uka ma wa ye on bibile i wai wayan ya wa balagada oju kolo bibi ki alo lo yana ine akimanu kala na mana de yiji akanya bi alo bi undunu ẹ̀hùn dúkìá lòbí odò màjẹ́ fún ọmọ bà kọ́wọ́ méjì kuma ọ tagade ẹ̀hùn ẹ̀díẹ̀nẹ̀ sí àlòlò ya ẹ̀nẹ̀ kuma ọdẹ yúngà mọ̀nẹ̀ kuma mẹ́bí ẹ̀nẹ̀ odò yóra mọ̀nẹ̀ ojú kuma àmúnẹ̀ lóyè bìbọ̀ dẹ́ àmú mẹ́lẹ̀mí ẹnu kalẹ̀ kúkà ìkùmà náà màmá ẹ̀dẹ́ yú bí sọ̀pọ̀ ẹ̀dọ̀ ẹ̀nẹ̀ dúlẹ̀ ní ìrọ̀yé yúmọ́jọmọ́ ẹ̀bọ̀n gọ́pọ̀ òde àmọ́ ẹ̀nu kúkà ìkùnà ẹ̀ṣẹ́júmà ẹ̀ṣẹ́júmà ebiene egilo he ado awububo abiene le ko bembembem abiene lo lo ogwe yeki mda mdu bomu ne mamacha apa maro jin ebele na desa oyi utake kijahilika atakbir allahu akbar kakile hele madu okura mola kitama magi yemi mawela ngisibiro munanmo waji munafiki domo yadda a ake a ina gugu bimbim yóò gẹ̀ẹ́sẹ̀ ayé àti ẹni wà lẹ̀ ẹ̀bùbẹ́ bọ̀ ma ya wuru ya wuru ama àgbélé rìtẹ́ẹ̀nì wọ́lá ẹ̀ máa wú ọ lẹ́hún ká ẹ̀ka máa kọ́ ya wúrú a kì ní kété bí ẹ̀bí ẹ̀ náà màmá yín gáyé ha fazajirati zajra uka amanuke ki anna balagada oyon bibi ki alule mm aljadru wa huwa quwwatu sawt ujukola yiki jukole ki jonnu payo amara bayu ziwadi kidemeni wa jujratil وجزرت الإبل والغنم mau kana raya ma ya kuru mi ba mi ama ame ame wo pa mo enka iza faja ataha bi sautika janku nkole jau ma ujaki gidi na gani ko ojo ki mo akoi hamale bikiriki boko ma ce yo bi wate ma wala ma biene do bi so taga da ma do ku ma ma biene de yu me na de hu bi ko hu akai ay akai ji da mo akata ha fataliyati dhikra fataliyati takige kwa unigi dai taki ataliyati dhikra amma baya ujoma muna mo kan na yeng ye biene mashana huja huja lala ramada ya wa hadithi we ade musi abi kija gbadu ngamunele mamenge biene le du durejo akija manola leni onu gubile ngala yeni fatali ya dhikra ama gulita vyoyo ngamune ukama kumanaye uwe ukama kumanagi jamagweyo na tebitele ni ngba oyo miko gageleke waede kama ulitavyo oyo kwa jani jawabu lkofmi unwa wade inna ilahakum inna ilahakum lawahid رب السماوات والأرض وما بينهما ورب المشارق الله يعني إن إلهكم جواب القسم دي وده إن إلهكم كسيا أودوار ما مكومة كشرمي أمك يقاني برمي أمك ما دقرآن أمومي والله أودوار ما يدوبا ما وورو بيارارون لواحد

ورب المشارق ونعمو شهود عمور دور رب الكتير والمغارب ونعمو شهود عمور أنا ورب رب السماوات والأرض وما بينهما ورب المشارق هذا مغارب يعني وابيل ما مشاركيني إيه ولي تبايا من أبي سورة الرحمن من رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان قولوا الأردن قولوا العنا ميجي نقول من رب المشرق والمغربي لا إله إلا هو فاتخذه وكيلا لودو لدوكو لدوكو لودو لانكيتي لا إله إلا هو لودو ردودو ما رأوا كتو بنا رلنتدو ملكاتي فاتخذه وكيلا ويودو لكن دون سنم قلوني وإيا أيها المسلم إن بلا أولو دوكا eyi arahamani olódodo ṣe yìí olùhànẹ́ ṣe yìí èmi abáyọ yìí olódodo ṣọwọ́wọ́ èmi ìmọ̀dodo lànẹ́ wa ẹ̀wọ́n lè dín ìṣòro tó yá sí àtàlùmọ́ búdàl mẹ́ṣẹ̀rẹ̀kọ́ yìí ni. ilẹ̀ wọn wá pẹ̀lú ọ̀sìkò mú ojú yìí hó olùhànẹ́ pọ̀ olódodo olùhànẹ́ wọn yọ mú gbódà máa ilé jẹ́ ọmọ ṣẹ́rẹ̀ fẹ́ iná mọ́ olùdíje méjì àlàálẹ̀ bóòlù àná ìṣègì ọjọ́ ti ìṣègì wọn ọjọ́ ti ayédò olùdíje bóòlù àná ìlú dọ́ọ̀lọ̀ olùdíje méjì ẹ́ kí ni ṣègì ni àbí kí kọ́ṣà rẹ̀ di kí yọ̀ ngàn ní màmú lóṣù mẹ́ni ọjọ́ kọ̀ọ̀lẹ́ àlẹ́ àtàkìlíbì àtàkìlíbì ìjìwé lẹ́kẹ́tẹ́ ìwá àtàkìlíbì yà wà lọ́nà ọwọ́wọ́ ato ne fi yo ne yugo mene ma ta wonu go wemi ala ni e ba fi yo enegi ati yun iti yun ma di balo tile na mi yun wemi ali ki chama iyo nka iyo pa mo ma iyo wa le iyo ku wa ba enegi ya ta ta gbe ata won balo tile ki ti pata wa me ma ta won pata abọ́jọ́ kọlọ olódodo bọ́ọ̀lù anáyìn ń dókè mẹ́ṣẹ́rì fẹ́ẹ̀rì ńgbé yá nù mọ́ bọ̀tù rọ́bùlì mẹ́ṣẹ́rì kọ́yìn ní wọ rọ́bùlì màgọ̀rẹ̀ bẹ́ẹ̀ ni olódodo tọ́lá ọlá méjì ẹgbà owó ọkọ̀ ọgbọ̀lọ́ yìí gbọ́gbẹ́dẹ́ wọn ládùn kóyì ẹgbà owó ọjọ́ na gbogbo kọ́ ládùn kóyì lọ́jọ́ yìí wọn lánà àbẹ̀kí náà olódodo náà yóò wù lóòrò ìmọ̀ lóyìí múlá mẹ́wọ̀n ọlọ́yìí iná yóò hun ojóyí ahàn abóòlù olùsòkòdó gbójóyí òòlù gbójóyí ọlọ́yí ọjọ́ mà tó péye lọ́lọ́mẹ́ni rọ́bùrì mẹ́ṣẹ̀rẹ̀ kọ́yí ní gbogbo àwọn tèèyàn gbójóyí méjì ní ṣe ngbe òtójóyí ngbe ọ̀rọ̀ ìtójóyí àmọ́nàlá ógédé ṣòódù gómìnà ìjìlẹ́pàpọ̀ ọ̀gá ayé yẹn ni wọ́n kọ́ mẹ̀ṣánrí kọkìrẹ́ yìí àmúgbókó lọ átàdó òkú ugbàmí máa lẹ ní ẹbọ níbi bàlágà mágó àkìtà bèrèbì rẹ wọn kọlọ àtàkéye mamdu dọdà mà àtàkéje mẹwàá lè dé yìí wọlé bìtọ àtàdẹ wọn lè dé yàmà àtàméjì àtàkéye màmí nìyí ó mà á tó àmì yé níbi bàtà màmí nìyí mamdu dọ àmì yé àwọn bá mà kà wọn ọgẹnẹlẹ yọ yìí tọmẹni ní kéjẹ ti ṣe ọgẹnẹlẹ wọn jọ mí ní nígidẹ rọ ní ṣe ní o àmọnù bí kì í dá kọsẹ ẹn àṣẹmọjọ yìí o hmm. so lẹmọ akọsọmọ bilimusolina wàlẹ ọlọmọ abọjọ ẹbọ gbọ pààyà máa ṣọwọ àti sọ owó yóò mẹmẹlẹ wàlẹ ọlọmọ pààyà mi máa lẹmí kíríkì azajiri na beki anuka ojú panu bá jẹnẹyẹ bí bẹrẹ náà kí á lulẹ bí ọrùbí oyáni wọrúsùlù sùlùhìgìrì wọrúsùlù amúnisẹ ọyọ màáyísọ ọyọ sàgbọrà hùmbìsàm aláwùdí ìwé madábò òòlù abá wọlùwẹlẹmà àmì mẹlẹ ní ọjọ àti ìwé mọ bìnnìjú mi pèsàmà. دابنا كما وكيو يلي المزينة أو سبو يلي ياغا وطرد الشياطين ونغوت بوم ميزال ما نغوت تانيا بجري وياي ومالا أغانيكو ومالا وعكا إيو يلي لك قمدا إنا إنا زينا السماء الدنيا بالدنيا الكواكب نعم وحفظا من كل شيطان مارد إنا زينا السماء الدنيا بزينة الكواكب إن الله تنكا ويلي لكدين أجوه ويجاغا يعني أويلي يدد ويجاغا بزينة الكواكب ìyára ẹ̀yà máa wo oyálẹ̀tẹ̀kú ìyára tẹ́ òbílẹ́dẹ̀ yàádọ̀ ọ̀nà àmúnẹ̀ yàdí direction àmúnẹ̀ àwọ̀ égbò ìnígbò lọ́nà súnà ìnígbò ẹ̀yà mi astrology kàláwà àgbà ìtura gbòmìnà wọ́bí náà yìí mí rúmi àtẹ̀dọ́rọ̀ àwòdó yẹ́lẹ̀ ìtò ọmọ anẹ́dùnmí direction gbógidé kọ́ ọdẹ ikọ̀ àgúyìyì gbógidé ìdẹ́jì àti àlòlẹ̀ ọ̀nà expressway dúdẹ́n kìsí ogbóyokọ̀ máa lè àwò yẹ́lẹ̀ ọmọ àdùsí direction máa mú bẹ́ẹ̀ kì kọjá bẹ́ẹ̀ yúzọ àwò yẹ́lẹ̀ lólẹ̀ mẹgáníkù àwò yẹ́lẹ̀ yàdù tọ́nà ńwọ́nẹ́ yàdù hánẹ̀ ńwọ́nẹ́ yàdù ìzàgà ńwọ́jálẹ̀ ọgana malami kirki ya bụ tọna nga mụ na oya ne iya ga nga manu go ngote yo ya ne eh ma ene bibi abo bidi ya ma ma boni ame malami kola ya ko aluma ko nga duna ma wati bombu mata umalita mm inna zayyana samaa dunya bi zinatin al-kawakib wa hifdhan

ee akara bebiri idu iwimu ọiwunyọlọ ihò yẹlẹ quran majukọlọjọ yakukọla mẹ celestial body ọgẹnẹgẹdẹyìn yakọlọ ìdí ihò yẹlẹ wọn ọgẹnẹgẹdẹyìn àlébó abáwo nílé màkínní rọ ihò yẹlẹ gẹngẹ ahapundẹ láyà sàmẹrún ilẹ mẹlẹ ilẹ àyàlẹ. ذلك سمعون إلى الملك الأعلى ويقذفون من كل جانب لا يسمعون ما نيجي إلى الملك الأعلى كوبا مملا كويكي يلو يلو ẹnkọ yọ wọn kí anyá tí ó yá ni mí ka máa máa sòlò ká wọn àgbàdo lè máa àmà yẹnu máa yọ ọ̀là lẹ́bi gbọ́ gbogbo àmọ́ wọn màlàíkó mamdurra maduita mafiha ama tibugu ama misha ngamune ama gawu uyanei ama shajanu abe boy ma kifaya yo hata kunga kama kunga koko judo nalama duk amevile ajoyo la gbo maduwa kama ma ko yo ko la ngama gbogbo yá àpáyé gbogbològì ní tẹ̀síbí wúrà yá dótòlà lóun náà wí ìyá ń o èyí òjì ya ń yọ àbẹ̀kọ́ bàlàtà mẹ́rin mẹ́rin alẹ́ ló lẹ́ à ma náà pọ́mọ ìyẹnú èkì sọ̀bàlà máa yù jù. kàmí ìbílẹ̀ àdì kọ́míṣọ̀nà ńmá ìbílẹ̀ lẹ́yìn dúdú. amebile le gbogbo tẹjá le mebi àmọ́ na máa yá bí a níbi ìsa jesus the son of mary ọjọ́ yọmọ ọ̀nà yálẹ̀ kẹlẹ̀ rí abudu kebili ìdó ìṣúka ó yálẹ̀ kẹta yálẹ̀ kàdékì àmọ́ nẹ̀gbà máa yá bí a níbi muhammadu ma kọ́ ṣẹ́ ma ó yálẹ̀ yóò dòdò rí àmọ́ ọ̀nà yálẹ̀ yóò dòdò rí àmọ́ màláìkó àmọ́ yẹnu màláìkó yẹ́lẹ̀ kó máa yóyọ́ làgbó yẹ́lẹ̀ yé yódodo màtínì ronáhùnmá mádá làálẹ̀ kó máa yóyọ́ làgbó màtínì ronáhùnmá ohun àmì ìbílí yìí pé èmi tèmi ẹ̀ máa jẹun sí dọ́ ètò ìkú mo ti wo florida èmi tèmi dọ́ ẹ̀hún ẹ̀hún àhápì náà báyìí dẹ́ ìgbélé àjálù ló yá ní bébí àwọn máa yá bí a níbi ìsá màá ọ́n òyálẹ̀ kẹlẹ̀ rí anigele wóyálẹ̀ kẹta dún anigele lè wóyálẹ̀ mẹ́ta dún yẹ́wò lẹ́mọ àwọn òyálẹ̀ yóò dúdú rí gbówó àmà yẹnu mẹ́ni wà iná lẹ́mẹ́tìnà sàmáà. iná lẹ́mẹ́tìnà sàmáà. إنا لمسنا السماء فوجدناها إنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشوفا إنا لمسنا السماء أو أفتنونا قال تجلي أو يجلي فوجدناها أو يجلي muliat mahupẹkọ harasan ṣẹdíìdá fáma dìde wéru páyọpáyọ bọmb yẹ gbìtẹ gbìtẹ ṣẹjọmọ màtínì rọhùn wa ee ẹnà hapun ọgẹnẹ yìí wà á ná lánàlẹ wọ ṣùgbà pẹgẹun náà mọ rọhùn àmà yẹlì igi dájú di kàbírẹ́jú ìyàwó mọ́ màá màkà muhammadu kọjọ ya ubikebili kpamọ ma ọwọ nsẹra ni mmanya ya ni kumanya yawo kumanya do ẹnu hapunu dẹ ohun ya ti ko ka ni dikpi ifa kabo tọ ifa kọ gbò dọ anibi ka nibi kẹdọ ń ohun ilẹ ngboma ọjọ ka ama yanu maana wako ama yanu Bo na Yemen ama yanu muslimin manawa manawa manawa manini bi karata nabi suratul rahman sura la ala rama aya na gwa gba won akabo bismillahir rahmanir rahim علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسان والنجم والشجر يسجدان والسماء رفعها موضع الميزان ألا تطغوا في الميزان نعم وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان نعم والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف

níbi ayé. Ay, alára mi ẹ̀jẹ̀ ọ̀gẹ̀ ṣá. Yọ bí yìí yìí. Orí jùbọ́ ya nìyà nínú. Jùbọ́ ya nìyà nínú. Ọjọ́ bí yìí yìí. Súra kan níbi náà gbọ́dẹ̀ anabi dagi owo idaga bisura yi ama yenu ma wa ko ko yi lola me lo doji فلما حضروه فلما حضروه قالوا فلما قضي إيه مرو منا مرو aboyi na garabe ga nibi na ba falamma adaruhu emeru mana mera nibi ogene ya ma yenu sini kolangola ma an situ kai bewela bewela bewela bewe ko agban ka ti akola ti ma se ni gbo ma wejo yo yo yo amma na gbogbo wa to ti dala falamma kudiya abu ma o ko yipa

بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من يتبعون فقالوا إنا فقالوا إنا سمعنا قرآنا عجبا النبي جاء كما كافر هذا ولا يتيمي بقى kaoma inine nga uuwe mame matani geulede uuhiya ilaya olawabami kubojo anna eh, annahu istama'a nafarun min aljinni kakumu amu yiyo yawe bi amajanu manetiri karatu kudaga ba igbo mana gboyi فقالوا إنا سمعنا قرآنا عجبا kai àwọn takàdọ̀ yọ máa gbà ájẹ̀bà ní èkì àti àwòwò àwògbọ́ àmọ̀ dàbìtì yẹn màjẹ́ ní pé ìhàn àbọ̀ màrẹ̀ ẹ ń máa gbọ́ pé ọ̀la níbi lẹ́ màjẹ́ ní ìyè àbọ̀ màrẹ̀ yàdí ilẹ̀ rọ́ṣdì. yàdí ولن نشرك بربنا أحدا أولئك أقوى لأن الذي دعاتي هو إبا يهدي إلى الرشد أولئك ينتون يوكوبا tudabala wa kakekede bihi àbẹ́ẹ̀kì náà ó ọwọ ọwọ́ àbẹ́ẹ̀kì akọ àkọ́ ìmọ̀ràn ha for protection gbogbo máa bò nẹ́nu ọ̀fẹ́ máa bò nẹ́nu ìbéèrè náà òbèdè ìbéèrè ní kọ́lọ́ yọ̀rì èyí jákẹ́tì dókùnmọ̀ tí ní sáríyàn káàyè amẹ́dọ̀ kó ọ na wọlé àmà yẹnà kọlé rẹ̀ wọlé nà ṣeré kàbírọ̀ na àhàdá àbọ̀ ti gbé wúgẹ̀ ní abọ̀gbọ̀kọ́lọ́ pẹ́ tí dùtí ààrẹ dùtí ọ̀tà yìí adó yìí ní abọ̀gbọ̀n dúdú wàyí gbọ́dọ̀ yìí àgẹ̀ ní kọ́dọ̀ àmà àlùdámọ̀ àgó àmà gbígbé ní ṣeré àhàdá ìgbìdẹ̀ níbi yí karatu lẹ́nu olúwa níbi wàá gbà bẹ́ẹ̀ ni àyà ń gbé yúgede ìjẹ́bọ̀ wọ́pọ̀ ọ̀yà máa yá rèé mi rèé sí. ẹnì ọkọ fẹrẹ ọrẹ ìdájọ sọgbọ ọ̀rọ̀ yà gbogbo ẹmọ kíkọ yìí ọ̀rọ̀ kẹ kàkàlẹ owó ògùn ẹjọ máa dá ọyẹ ń wí kà àmẹta lẹnẹ ọ aṣọgbọ ẹ ọyẹ lẹbọwọ nẹ àmẹbọ wọn ò ta ọlọ karatu tókì tó àlò lẹẹbà ọbẹ rẹ nílẹ kò pè pè pè pè pè pè pè tó tí mọ́ ní ìyàwó ọgbọ́mọ ní pípín tó họ ìyàwó anẹ́bí kàjàngò bẹ́ ẹ̀kọ́ léwẹ̀ a máa yẹnu máa gbọ́ làwẹ́ galmaduwa di ẹlò máa yẹnu gbadí ìsìlámà lọ́lẹ́rẹ́ أما ينمي confession وأن منا المسلمون وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا وجدا وأنا منا المسلمون إيه وأنا منا القاسطون إيه ewu wa na bedi ake ma doji ane ojo ma yi won ojo adini na wa ma gba meda ti o yi gege beba sojo belega ma woya adini woyun woyun yo belega minna na meni bidda meni jibiti amma wa men aslama ene dugi na ko yidu ana kimali ni ba o yi gege ke mo ida ka ti kimati o yi bi bi ne ba wa ulai ka taharra rashada abeki naju naju ke boko kola ile ile jakali rubi amda bi karatu aku la yastami'una ila al-mala'i al-a'la amma jini runanga malaiku yale ama yano yale ma ama madawo awo bidai arunanga yale mangu ni ginya jojo la ko kuma duita ma fiha ama kaje abe apale abe christian le ama sugule ama sibugule do wa yuqallafuna nga ma yanu madola nga ma mbobi bigilo yani mimi kulli janibe wa ko godu godu marongo makoi erole ma bi atemata دحورا ولهم عذاب واصب دحورا yanna ya kamaro na jijo na jiji e ama yana boyu mapapyo walahum adhabun wasid ama yana ma soye gbite kimudo yola na ma jiwa gbo duwe ti ama katani mi

azabo gbalikɔ ìṣẹtɔmɔ adéjúmọ abe màmá gbɔnyɛ kò má kó nàmó yálé táwọn kó nà tse má ọlọ́run mẹ àgbọ yìí ìlà. ìlà bẹ́ẹ̀ kó ti bẹ́ẹ̀ kó tó bá bá àwọn ìṣèhàn sáfìdì. ìlà mẹ́rin orí kéèké ìkọjọ tó náà ń kí mú ẹ̀sìkè kàtàkàtà kì mo yọ ọ̀la jígbọ́ jígbọ́ kì jígbọ́ ìtagun arun náà òun ra pílìlìlìlì àbẹ̀fẹ́tagun náà kí wá kẹrẹ bọ́ì ọ̀lẹ́ kì jígbọ́ bí kí yẹ òun má jà máa rún náà ní mọ́là lẹ́nu kàún bí lẹ́gbọ́. ẹ kàkì kàún máa ń bí lẹ́gbọ́ yìí ń náà yà wọ mú ọdọ òun kojú onúgbò mẹsẹ yìí ilé dúdú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n. máa dùn éjì bẹ́ẹ̀ kì yọ̀gá ní ọ̀yá akaje nga ma sukolo akaje nga ma nọkọ wugwu bamanyanya amanyanya lo amawa amalo amawa doyibo lẹ dálẹ ahayi mana mana mana bùkọ awa nyam nyam nyam nyam mẹ ọjọ mi nẹgà bọ òun kẹkẹ náà fẹfẹ n'okun a jẹun òjì tí yèyére wò ọtẹ nkwagolo ngwu àwọn ìyàjọ sọbọ sọbọ sọbọ sọbọ abáyé àgbèrèjì todo àmọ ìyàjọ òkè wá sọ ń mà kó égùn dẹ sọbọ òkè òmò èyí mẹ máa wò tẹ mọ inú dùgbò là lẹrẹ rẹ torí lẹ gbogbo lẹ tó kí ayé ọjà máa tó wù í má nà múdú yẹn. Mm. فأتبعه شهاب ثاقب و أو يكي أفاني كوهان يارونا ياوا كربو يا كربو يا غبي إما ينولا لغدو taki amun gidon libudo lai mata iginem dungane yogani en da mataka manya jisele agbo agbo yìí kà á tà jẹjẹrẹ gẹlò lẹyìn ọgbà agbo yi mi sọjà náà bó rò kúrò kó jẹ gbọgbọ gbọgbọ wọn. yẹ sá dẹrẹ yẹn na ń gidi mu yọ ọkọ yìí mu yọ àmúrídà fíìlì rẹ dáyà mú alómi báyìí kí yìí mi má dà má má pàmò tó dúró tó wù ama yẹnu la kama nyɔnyɔ ama yẹnu ma ne teku yi ama yẹnu lɛ la kama nyɔnyɔ to dɛn amɛŋɛ biɛ do ma kpama ama yẹnu lɛ na yi ma kama ne lɛ yɛ abe ibe ye ma kpɛ ma ya fi sɛ abe ibe ye lɛ ɔbɛlɛ ma na dɔ ɔkɔ ɔŋama to wo ama sotubu ama tata nukuma wa jate fugbɔ fugbɔ fugbɔ fugbɔ yi tukua mama te fugbɔ fugbɔ. ọ̀gá ìbẹ̀bẹ̀ ẹ̀nẹ́ tó yé máa tẹ́ máa káṣogbo elédé o ẹ̀lú ọ̀gá bà ló kàtìdọ́lọ́ ọmọ wọn àwọn lè lè kú òkòló yàwọn wọn gbóná òkòló yàwọn àmọ́ ọmọ ń dẹ́nẹ́ òjà máa tẹ̀ ọmọ àmàánẹ́ ọmọ àtọ̀gá bíbí yìí bà ló fi máa náà àmàánẹ́ máa hó máa kọ́ máa ẹ̀ náà bá gàmẹ́jẹ́ máa dùn amọ̀nà yìí máa bá kó má lò lẹ̀ dídẹ́ máa ro náà má yóò yálè má ní kí kọ ojú ọ̀nà yìí ẹ ọ̀nà yìí ní kí o máa mú imú má dòtí àpàtì o má dìgìrì ọ̀dọ́ ogún dẹ̀ má dé àpàtì ọ̀mọ́lẹ̀ ní dúdú má dẹ̀. àmọ́ ogún kọ́ ká má so wà pa àbẹ̀kún bókun máa ti àdó ẹbí ẹbí ẹni ẹ̀yà mi kírísítẹ̀nì abá máa fàájì ẹ̀ sí ẹbí mi kírísítẹ̀nì onúgbàtà yàtọ̀ ayé.

àgbàgbà máa pẹ pàdé àti ẹ̀sí ìwọ́nù bẹ́ẹ̀kì àdó olódò ń gún gbàjì àwọn òyí instruction kàmá yẹnu tó má madó nẹ̀gbà jọ gẹ́nà lẹ́ gbé ẹ̀sí ẹ̀nà ìdí báìbìlì ń gòkọ́ la bókè dẹ́ ẹ̀lẹ́dẹ́ báìbìlì book of matthew chapter twenty four verse twenty four ẹ̀tọ́ christ àmọ́ làkì dẹ́ ìdí báìbìlì kájọ ọgọ́kì kúránà kọ̀ làbẹ́ ẹ̀ pàdé onúgbòkùnmọ̀ mẹ́gbọ́ kan ní kírísítẹ̀ náà kàkà máa pàtí ẹ̀jẹ́ ẹ̀bí ẹ̀nẹ́ ìwà mẹ́nà wájé àkókì kó dá pàájú àbẹ̀rún májé májé májé iné rẹ̀ tí àti nà máa bá bàbá lọ́mọ yìí yàn fi àrùn lẹ̀ máa tàdọ́mọ̀ èsì àrùn lẹ̀ máa nùgbò kàdẹ́ ọjọ́ kí máa nà do dùn wá ìgbìlẹ̀ yìí